وعبد المؤمن أكرمكم الله الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم ẹ̀dàkùn gbogbo jama àwòrán wa ẹja ni bisimilahi rahman rahim bisimilahi rahman rahim tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run àwọn ọkùnrin tó bá dákẹ́ ó sàǹfààní ju ara ní ti sọ̀rọ̀ lọ ọmọ ajá tó bá dákẹ́ ó sàǹfààní ju ọ̀gá tí ń sàròyé lọ ẹ̀rú tó bá dákẹ́ ó sàǹfààní ju ọba tí ń sàròyé lọ. tí wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ alukur'ani ọ̀rọ̀ tó jẹ́ pé one thousand four hundred and thirty six years lọ́lọ́run ti sọ kalẹ̀ fún àdàbí. sallallahu alaihi wa sallam ọwọ́ abáàná mu ọba òní mu ọ̀la tí ò tí ì dé kùránì ti ń bá mu kalẹ̀ ọ̀túnla tí ò tí ì dé kùránì ti ń bá mu kalẹ̀ ọgọ́rùn-ún ọdún tí ò tí ì dé kùránì ti ń bá mu kalẹ̀. ọ̀rọ̀ àtúbà bí òfin wo nínú gbogbo tí dókè bẹ́ẹ̀ bá fẹ́ parọ́ kọ́lọ̀ lè pa níwájú ẹtí ọjà àfọ àwọn àgbà tí kò bínú wà níjòkó yìí. ìràwọ̀ ọ̀sẹ̀ tí bàtà lẹ́rù tí wọ́n bá wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run àbára tìlúmọ̀mẹ̀. ẹni tí bá tó wá ń ṣàròyé nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ á wà dàmà dáadáa dájúdájú pé tí wọ́n bá ń pè èèyàn gọ̀ eléyìí gọ̀ ó dàgẹ̀dẹ̀ lu. sálágà ó dàgẹ̀dẹ̀ lu sálágà. ó gọ̀ ó gbé gbọ̀ngàn kan rò ó dàgẹ̀dẹ̀ lu sálángà torí lẹ́yìn yẹn bá dàgẹ̀dẹ̀ lu ní wọ́n fẹ́ẹ́ ṣe bọ̀ ní jẹ́ni kọ̀ọ̀kọ̀. tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ẹni tí bá tún ń ṣàròyé ẹ̀rí àbá wa ajíkòbí tù ìjókòó yìí ó dùn mọ́ mi nú púpọ̀ ìtẹ́tẹ́ wa táyé wá lórí ní bàbá wa Buhari bí àbá wa Bùkárí kejì bó ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìkẹ́kẹ́ wá sáré wá sẹ́rí mi. Kí ni ìjọba wọ́n tó yìí jẹ̀mọ́? Wọ́n ń pe ẹnìkan ní kọ̀ọ̀rú. Láyé ìjọ òde kọ̀ọ̀rú ọ̀rọ̀ ní máa sọ. Wọ́n ń pe ẹnìkan ní ọ̀pá lábà. Ọ̀rọ̀ lòun náà máa sọ. àbáwa Buhari èdè wọn wá sí mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulilah kọ̀ọ̀rú ọ̀rọ̀ ni máa sọ ọ̀pálábà ọlọ́rọ̀ ni wọ́n wá gbúrò ara wọn kọ̀ọ̀rú gbúrò ọ̀pálábà bàbá wa Buhari ọmọ Musa tó wọ ìjòkó yìí ọ̀dọ́mọlọ́wọ́ ayátọ̀hún. ṣe é pé ọlọ́run gẹ́gẹ́ lọ́mọ náà parí ọ̀rọ̀ wọn tó ṣe wọn bó ṣe ṣe wọ̀nyí. èèyàn kọ́ bó bá jẹ́ pé irú ọjọ́ òní tó bá jẹ́ pé ẹni tí ń bọ̀ wọ́n ń gbé ẹ̀mí kan bọ̀ pé Buhari tó ń a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah àdàbí àtàwà ti kéwú kẹrin ọdún ni bàbá àgbà gidigidi ti dáréjì fàlàjì àgbà àdàbí àtàwà ti kéwú kò ní gbogbo èyí ń nú kọ̀ọ̀rú máa ń sọ̀rọ̀ ọ̀pálábà máa ń sọ̀rọ̀ gbogbo àwọn tó wá mọ kọ̀ọ̀rú wọn ń hùn kò sẹ́ni tó lè sọ̀rọ̀ bí kọ̀ọ̀rú gbogbo àwọn tó mọ ọ̀pálábà náà wọ́n ní kọ̀ọ̀kan tó lè sọ̀rọ̀ bí ọ̀pálábà. ìgbéraga wa bàlẹ́ kọ̀ọ̀rú òun sì jọmọ kékeré ọ̀pálábà dàgbà. lónìí bàbá Buhari ọmọ Musa lójú ọ̀nà ìjàgbàlagbà lọ́jọ́ eré abáwọn bẹ̀rẹ̀ lójú ọ̀nà kéwú abáwọn bẹ̀ ni lójú ọ̀nà òkìkí abáwọn bẹ̀ ni lójú ọ̀nà ọlá abáwọn bẹ̀ ni. ìjọ pàjẹ́ inú àwọn táwọn ń wò pé báwo ni bàbá bá múra sí kinní yìí sáà lè gà báyìí inú wọn bàbá Buhari ọmọ Musa wà àwa dàbẹ̀ kí ló yẹ ń ṣe kí ìgbàjà lámúlẹ̀ kí n ti lọ jòkó wọ́n mọ̀ wọn kí pé bàbá Buhari ó pè mí àti ń pọ̀ ọ̀tẹ̀. Allahu Akbar. ìjà tó yẹ bá ti lè jà ìyẹn máa sọ fẹ́ẹ́ tán fẹ́ẹ́ bá jà pé ń nà ọ́ á nara wa ò lè jà. kọ̀ọ̀rú wá gbúrò ọ̀pálábà ọwọ́ wò pé a kóní bàbá kan bẹ ọ̀pálábà ni ọ̀rọ̀ ni máa ń sọ ọwọ́ gbé àníyàn tí ọ̀dà lọ ní ọ̀pálábà ìdí mo fi bára mi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lò lónìí wàláhì azeez àníyàn dáadáa tí mo ní pẹ̀lú yín tipẹ́tipẹ́ lẹ̀ ni mo wá gbé pàdé yìí ọwọ́ bá ní èsì ọ̀dà kékeré. ó pe ọ̀nà pàdé ọ̀pálábà. ọwọ́ dé ní ọ̀pálábà kí bàbá kò torí mo fẹ́ wá sí ìṣẹ́jú bíi mẹ́ẹ̀ẹ́dógún ká ní gbádùn bàbá. ẹ̀ṣọ́ àlẹ́ ni yóò kọ̀. ìrì lọ́kọ́kọ́ kó jò tó rọ̀. ìrì ní sẹ̀ yìí òjò ni ó padà rọ̀ ní bá ti ẹjẹ́ òtúkọ̀ mọ̀ àbá àlàbà buhari àbá ni mùsùlùmí àdìgìrì náà àbá ẹ ọmọ ẹgbẹ gbọ́dọ̀ mọtì ẹnu ẹran adìẹ. orí àtẹsẹ warawara orí àti bí ẹsẹ yìí. warawara. ẹnu gbọ́ àwọn ẹbí dáadáa. ẹnu bí ọmọ àwọn ẹ ẹni gbogbo bára ti ń bára o ẹrú bá yẹn ń ọ̀rọ̀ yìí máa ń ọ̀rọ̀ sọ bàbá náà kọ̀ọ̀rú ọwọ́ délé ọ̀pá alábà bàbá Buhari ọ̀pá ọ̀pá alábà bẹ́ẹ̀ni náà ṣe débi ṣe báyìí lónìí. ọwọ́ abá ọmọ ọ̀pá alábà ọwọ́ akì ilé òru ọmọ ọ̀pá alábà ó ní náà dákun bàbá rẹ̀ ń kọ́ à ó ní wọn ò sí nílé ọwọ́ dùn pé yé tí mo sì múra pé èmi àti àjọ tátá ọ̀rọ̀ lónìí. ó ní bàbá rẹ̀ lọ ọmọ ọ̀pá alábà wá ní à. Bàbá òun lọ jí ibi tó ti sùn lánàá ni. Bàbá òun lọ ṣe kí ni? Ó lọ jí ibi tó ti sùn lánàá. Ah, ah. Kọ̀ọ̀rú wá wò pé ó lọ jí ibi tó ti sùn ah. lánàá. Ọ̀rọ̀ náà dàrú mọ́ lójú. Ẹ eh, kò ṣe mọ́. Kọ̀ọ̀bọ̀ ọ̀pálábà wọn mọ̀ ọ̀pálábà lọ́bà o. Bàbá òun lọ jí ibi tó ti sùn lánàá. Ó ní ọ̀dà àmọ́gbọ́ yìí o. Ta ló wà ní gbọ́dọ̀ gbàlagbà? Ó ní bàbá àwọn tó yẹ kó tún wà nígbà tí ò sí bàbá àwọn lé wọ́n wà lọ́jà wọ́n ń ṣòwò tí ò ní pé ẹ. ń bọ́ bọ́ pé òní pé kí lọ́wọ́ wá lọ́jà. lẹ́yìn mọ́mọ́ rẹ̀ ta ló tún wọ́n bẹ̀ ọ̀dà tí òun kan tuntun tó wà ní olé ń bẹ lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. ọ̀dà bá a ti lẹ́nu bàbá rẹ̀ tó bá dé ọ̀rọ̀ ti ká kọ̀ọ̀rú láyà. kò yé e e mọ́. ọmọ ọ̀pá lọ́ba o ọ̀rọ̀ ká láyà. ọwọ́ òkú ọjà tó wà lọ́ba ní bá a jí sẹ́kù bíbọ̀ wá fẹ́ máa lọ bàbá buhari ọmọ musa ọkàn rẹ̀ ìmánì wa padà sọ́kàn rẹ̀ ṣé kò sẹ́ńtì oníkèéta lọ́kàn ó jura wọn lọ kò sẹ́ńtì oníkèéta lọ́kàn. ó jura wọn lọ ẹnì sẹ́ńtì oníkèéta lọ́kàn nẹ́bí wa muhammed. òun náà bá sì ní ìgbà wà lọ́mọ méjì ni wọ́n la àyà rẹ̀ ni wọ́n gbé ọkàn rẹ̀ jáde kó kó tó lè máa dàbí pé lágbájá tí sọ́ọ̀bù rẹ̀ mẹ́lẹ́bẹ̀ tèmi kó tiẹ̀ mẹ́ta mọ́ ẹ orogún mi kó tiẹ̀ mọ́ ìṣe mọ́ ọmọ tí lòkè kọ́ mẹ́lòkè mọ́ wọ́n jọ kó lọ́kà lórí tá a lórí wà lọ́dún méjì. Adé ìpínlẹ̀. Bàbá Buhari ló ti dé rúkú báwọn. Èèyàn èèyàn tó kúkú tó nẹsẹ̀ tó kúkú bá ló ń bẹ́ nẹsẹ̀ yóò Àlìbùnù yànṣáwù alámọ́kánà wá nílùú. Àlìbùnù yànṣáwù alámọ́kánà wá nílùú. Ìgbẹ̀lì Mùsùlùmí àlẹ́yà yàmùdó ṣẹjáwó. Mọ́lọ̀pọ̀ àlìbùnù yànṣáwù. Ìbùnù yànṣáwù alámọ́kánà wá nílùú. Ìgbẹ̀lì Mùsùlùmí. Àbáwọ̀ ọlọ́wọ́ àlè ìbùnú yóò ṣọ̀wù àlọ́mọ káná wà nínú. Àlè ìbùnú yóò ń ṣọ̀wù àlọ́mọ káná wà nínú. Inna al-usula. Inna al-usula alayha yaqutu shajaru. Inna al-usula. bàbá wa Buhari ajíkọ̀bí kejì ìjọ yín púpọ̀ bàbá ìwà àpàdà ọwọ́ ní ìwọ ọmọ yìí dákun kí ni tí kí ni tó àwọn ọ̀rọ̀ tó sọ yìí. ọmọ ní wá ń padà tún ọ̀rọ̀ fún bàbá tọ̀hún tó wá ọ̀rú lọ padà tún ọ̀rọ̀ púpọ̀ rù. ilé tó ń túbọ̀ sí pé bàbá Buhari mo máa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run yín pọ̀. mo ti ń rí bẹ́ẹ̀ mo ti ń gbọ́ bẹ́ẹ̀ nígbà tó wá dé àyín lónìí báàbá wa tí kò bí kejì yìí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọláhì mo wá gbà pé ńkùn akọ́jà agbára ọ̀ká kẹ́ ẹ rí bẹ́ẹ̀ ṣe rí. àwọn fún wa nílà ẹnìkan bímọ ń bò bímọ tán afọ ìyẹ̀wò kí ló kọ ọmọ ìtakúrè ah, ah. ìtakúrè ókọ ókọ rẹ ókọ àdúgbò rẹ wọ́n yẹ káwọn ẹni rẹ ni wọ́n lè bẹ̀ mí kòkò sínú ókọ tí ókọ súnà kí mo fẹ́ pàdó bẹ̀ ni pé ọmọ ọdún ṣé Buhari ń pààyàn láì tẹ̀tẹ̀ di igun mọ́. ó kọjá léèdì rẹ nìkan ló kọ sínú ìwé pé wọ́n mọ̀ ń sọmọ àwọn kó o dáhùn àti òkú àbá Buhari gẹ̀gẹ̀ ẹ jẹ́ kí ara méjì wọ́n ní àṣìṣe láàrin tọkọ taya bàbá wa ìmọ̀mù mo kí i gbogbo ẹ̀yin àbá wa tẹ̀ wá jòkó mo kí i àwọn bàbá kí yín àbàbá wa tó kékeré láti bẹ̀rẹ̀ fún wa mo kí i bàbá wa sílé àbá wa ẹni kò bí mo kí i ọlọ́wọ́ ìjẹ̀ká àlùbáríkà yín ọ̀pọ̀ ẹ̀yá yìí ẹ̀yá yìí kò ájímù orí máa yàtọ̀ kúlẹ̀ yọ̀ mí fọlẹ̀ mẹ́sẹ̀kẹ̀ tá ìlú wúrọ̀ mẹ́yìn ọlọ́wọ́ ní se ti ilẹ̀ ọlọ́wọ́ ní ṣe ti ilẹ̀ wà láyé gbàtẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbogbo èèyàn sì ń hó bí pé ṣé Buhari ti dé ọlọ́dà kò mẹ́jọ bàjẹ́ fún yín. abá àtúnmọ́lẹ̀ àṣìṣe láàrin tọkọ taya àníjọ́ pọ̀ púpọ̀. إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم mo fẹ́ ká wí sí àdá àti básímẹ́là yẹn ká wí dáadáa kínú ẹni tí ọ̀bá mọ̀ wí òsì máa bàjẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́ni àdìjálù kan wá mú alánìsà. àdìjálù kan wá mú alánìsà bímá fàtọ́lá wọ́n bá bá wọn àyà bá rí. وبما أنفقوا من وبما أنفقوا من أموالهم ẹni Allahu akbar Allahu akbar mẹ́sẹ̀gì Quran òun fẹ́ mú lẹ́yìn ọlọ́run wí ànábì wí gbogbo ọ̀rọ̀ a yí ẹ̀wò a lè a kọ́. lẹ́yìn ọlọ́run wí wí a gbà a ọlọ́run sọ ní ọ̀yà yìí ọlọ́run ní àrìdáàlù. àrìdáàlù kọ̀wá múnà aláìníṣà. àrìdáàlù ọlọ́run ní gbogbo tí bá jẹ́ ọkùnrin tó jẹ́ ọkọ kọ̀wá múnà aláìníṣà. àkọ́kọ́ àṣìṣe tí ń wáyé láàrin ọkọ àti ìyàwó òun ni western belief western belief. ẹ dákun ẹ̀yin paramount. àrùnjáàlù kan wá àmúhùn àlá nìṣá. ọba tí fún mi ẹ dákun ẹ̀yin paramount ọlọ́run ní jẹ́ túká. àmínà. ẹnikẹ́ni tó bá dé nísìnyí lẹ́yìn jẹ́jẹ́ kẹ́yìn ẹnìkan tẹ̀lé ìtọ́ bá mu ṣiṣẹ́ buhari ọmọ musa ti ti wà ń jòkó kọ́ńdà bọ́ bá bá dé nísìnyí lọ́sọ̀gbọ́n abá ti bẹ̀rẹ̀ kéwì fọ́nra wọlé jẹ́ torí èèyàn gbọ́dọ̀ ya gbajúmọ̀ sọ́nà bẹ́ẹ̀ bá ya gbajúmọ̀ sọ́nà gbajúmọ̀ náà ò ní dalẹ̀. ọlọ́run ó di gbajúmọ̀ yóò dalẹ̀. àmín. ẹ̀rọ òkú ọlọ́run gbogbo yín lẹ́sìn lálùbáríkà. àmín. àkọ́kọ́ àṣìṣe òun ní ìgbàgbọ́ kí ọkọ àti obìnrin ọkọ àti ìyàwó obìnrin àtọkùnrin kí wọ́n gbà pé equal right la ìwọ òjù mi èmi òjù ọ àkọ́kọ́ ńlọ́lọ́kọ́kọ́ mú kó olùkùnránì wípé òfin àkọ́kọ́ tí gbogbo ìyàwó gbọ́dọ̀ gbà òun náà ni pé gbogbo tí bá jẹ́ ọkọ láyé bó ti wù kó kéré tó lọ́jọ́ eré tó ọba ti gbà pa ọ̀fẹ́ bó ti wù kó kéré tó lọ́lá tó ọba ti gbà pa ọ̀fẹ́ bó ti wù kó kéré tó ní gbígbàdúmọ̀ tó ọba ti lè gbà pa ọ̀fẹ́ ó ti dọ̀gá rẹ̀ àwọn àfáà wọ́n tọwọ́ bọ̀ wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ nínú mọ̀ṣẹ̀ríà kò sí bá ti sọ ọ̀rọ̀ ọlọ́run tá à ní sọ hadith ànábì wa sallallahu alaihi wa sallam nínú àwọn ìtọ́wọ́ gbajúmọ̀ nínú hadith á gbé látọ̀dọ̀ àfa Bukhari rẹ̀ hadith ìjọba ti pé látọ̀dọ̀ Bukhari ló ti wá àti Muslimu a tàṣájára kọ́ọ̀mù fi Bukhari wá Muslimu. tàṣájára kọ́ọ̀mù fi Bukhari. المحسنين لدن يبقالوا أي ذين تقدموا أي ذين تقدموا أي ذين تقدموا Bábá ti gba àdìsí wa, tí wọ́n bá ti sọ pé látọ̀dọ̀ Buhari làdìsí ti wa, bàbá Buhari ọmọ Musa, ó ti wọlé gbogbo tọ́lọ́ rò mọ́ra gbogbo buhari tí ọba tẹ̀lé náà gbọ́dọ̀ dáa. a rí buhari òmùgbó a gbọ́dọ̀ rí buhari apààyàn a rí buhari gbogbo yẹn lẹ́gbẹ̀rẹ̀dẹ́ a rí fún pé ó kọlẹ̀ jíjẹ́ fún pé buhari. bẹẹ bá rí báyìí kò sí tó mẹ. nínú àdìsí tí buhari gbà wá àwọn àbá wa tọ́ wípé ọjà ńgbà sọ pé àwọn ọkọ wọ́n fẹ́ máa ti hadithu wọ́n fẹ́ máa ayé àkùrá yẹn báwo ayé ọmọ musa èmi ò tún kéwu díẹ̀ sẹ́nu ebe mi sẹ́ẹ̀ tode mi. tòde tòde ní ìsìn máa ń tẹ́ ti bá ti ní débi pé tẹ bá kú séèjì náà kàn náwó báyìí gbogbo yóò pé sọ ọ̀rọ̀ ni wọ́n kàn náwó ọ̀dọ̀ ọlọ́run ló ṣe الرجال الرجال قوامون على النساء الرجال قوامون على النساء bàbá buhari àwọn àpáwọ̀ ẹ̀yọ́ dà nígbà tẹ́ ẹ ní ọkọ yóò máa jẹ́ olórí fún aya. sallallahu alayhi wa sallam. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. Bàbá Bùkárí, ọlọ́run ní àwọn ọkọ. àwọn ní ọ̀gá nínú ilé wọ́n ọlọ́run tó mú wáyé fa alágàfa àlùkò wáàmù ọlọ́wọ́ á ní gbogbo tí wọ́n bèé bá kọ́ jẹ́ ọba àjẹ́ ọmọ olórí orílẹ̀-èdè tuntun jẹ́ Buhari ẹni tó lè gbàdíjì wa tá a gbà láyé lọ́rùn pé kábíyì rẹ̀ wò Buhari ẹni tí gbogbo ayé wa ń Buhari. olórí orílẹ̀-èdè tó lè pẹ́ lọ́la kò ṣiṣẹ́ tí òsì sí bàbá rẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ Buhari. bàbá Buhari tó bá jẹ́ pé mú pé wà sójú kan ni. àwọn bàbá fẹ́ máa rọ́jú yín. sójú kan.

tí ò ní kankan bọ́lá yọ lè fẹ́ ọmọ olówó lápèjúwe èyí dẹ́rù mi yìí ọwọ́ lọ sí ọmọ bàbá Buhari yàtọ̀ pé nínú àwọn olówó àfáà ni bàbá Buhari wà àwọn ọ̀la àmọ́ àlá lólẹ̀ àwọn ọ̀la àti àlà àlá lólẹ̀ ẹ̀yìn ti la ọlọ́mọ ìjọba bàjẹ́ mọ́. wọ́n ní tí tálíkà ọkùnrin ọmọ olówó wọ́n ní ti tọ́jú ṣé yóò tọ́jú ẹ̀ níbàámu bí bàbá àtìyá rẹ̀ ṣe ń tọ́jú rẹ̀ lé wọn ni àbí yóò tọ́jú ẹ̀ níbàámu bí agbára tiẹ̀ ṣe mọ́ àwọn àbá àtẹlẹ́jì lórí ẹ̀ ìfún ọ̀nàkọ̀. àmọ́ yányá ọlọ́run ní àwọn ọkọ àwọn yóò jẹ́ olórí fún gbogbo àwọn ìyàwó ọlọ́run wa ń la ìjọ lórí yẹn tó pé a lè yọ kúrò látara àwọn ọkọ pé à ìwọ́n kan jọkọ ni òye so lórí. torí pé bọ́lá bá sọ̀rọ̀ yóò wá fi ẹ̀rí tì í nígbà tó lọ́n sọ pé gbogbo ọkùnrin torí pé nígbà ọgbọ́n báyìí ní sọ́pẹ̀ hẹ́n àwa wù dáhùn lé lórí tí ọmọ mi ló lórí kó o tó gbà tó lórí ni ó bó lórí kọ ni ó gbọ́ mẹ́tẹ̀ẹ̀mú tó kù. ọlọ́ni kò náà kò tẹ́lẹ̀ lọ ọ̀hún bá bọ̀ hùm. ọlọ́ni torí pé àkọ́kọ́ ni pé àwa la ṣe bẹ́ẹ̀ láyé kéèyàn máa jù yẹn lọ àjọ kéwù ni ó jù lọ àjọ kàwé ni ó jù lọ àjọ kọ́tẹ́ǹdì kánà ni eléyìí kọ́ máa ju eléyìí lọ wọ́n jọ kánà ni eléyìí kọ́ máa ju eléyìí lọ ọlọ́lá la ṣe bẹ́ẹ̀ kí wọ́n níbi tá a ti ṣe bẹ́ẹ̀ kọ̀kẹ́ nìkankan àwọn adìyẹ àkọ́kọ́ lò ọlọ́ni aníkọ́kọ́ ọmọ ẹ̀jẹ̀ olórí torí pé àti wọ́n ṣe olórí bàmọ̀ ẹ̀wọ̀ wọn ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé bàbá wa wòye wù pé àá àjẹ́ wípé ìjọ lórí wọn kèé ṣe pé wọ́n ti ṣáde bẹ̀ ni ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ ni wọ́n ti mọ́. à ń fàkú mi ní àná rẹ̀. ọlọ́ni ọ̀nà kejì tó kọ́jú gbọ́dọ̀ ni pé owó ọkùnrin àpò báyà níwà ìgbà mélòó ni nínú òfin kan ọkùnrin ọ̀bọ̀lọ̀pọ̀ owó bò mí ìgbà kó báyà lọ ìgbà mélòó ni nínú òfin kan. ewu wo bí àwọn ìyá wa máa ń kówó sí bàbá Buhari irú ìgbàlú lè ìgbàlú yẹn yóò tún ní pálọ̀ ìgbàlú yẹn yóò tún ní yàrá ìgbàlú yẹn yóò tún ní yàrá kẹ́nu yàrá. rúmà pálọ̀ pálọ̀ ìgbàlú. wọ́n wọ lé wọ́n tún ró ìró lé. a bá fún yàn lówó bẹ̀ àwọn ìyá wọ́n wájú bí ẹ̀ báyìí wọ́n máa mú owó báyìí ìtumọ̀ rẹ̀ fún ti kò lè mú fúnra ara rẹ̀ àti tó bá gba. Ìjà lùkọ̀ wá mú àlàlà nìta yìí. Bímọ bàtọ́wọ̀ wá àhùbá àwọn àlàbà. Wàbíbá àwọn fàkùn nínú àwọn. ọkùnrin ti gbọ́dọ̀ jẹ́ olórí fáwọn ìyàwó fáwọn ìyàwó yìí ti gbọ́dọ̀ gbà pé abẹ́ yìí làwọn wà kọjá ipé inú ilé tí wọ́n bá ti gbà bẹ́ẹ̀ inú ilé yọ̀ọ́ dàrú àti ṣe lọ́wọ́ láàrin ọkọ àti ìyàwó ó ní pé ábàkú mi amúhàlè ọmọ fẹ́ lọ sùkú bàbá lọ́gbọ̀dọ̀ náwó ẹ̀ ọmọ fẹ́ ra bàbá lọ́gbọ̀dọ̀ náwó ẹ̀. wọ́n ṣe nǹkan ilé ìyàwó rẹ̀ àwọn ọgbọ̀nà náwó ẹ̀ ọ̀rọ̀ jẹnẹrétọ̀ máa tọ́ ọ́ lé ó tún ra jẹnẹrétọ̀ àwọn ìyàwó tún máa tọ́ ọ́ lé fóònù wọ́n máa rí pé kò sí polú jẹnẹrétọ̀ o kò sí tó burú bẹ́ẹ̀ torí wọ́n máa ń kú. ọlọ́run ní gbogbo owó yóò lórí ìyàwó àtọmọ rẹ̀ ẹni tó dáa jù ní èèyàn láyé òun lẹni tó dáa lọ́wọ́ ìyàwó àtàwọn ọmọ ẹ̀. khairukum khairukum li ahli. àtọwọ́ ọkùnrin tó dé pé àtàǹtà mẹ́ta lé ni ọ. ọlọ́run ọmọ yọ ọjọ́ tí ìyàwó rẹ ti ní kírẹ́dìtì lórí fóònù bọ́ọ̀bá ti wọ àdúgbò ọmọ ara kírẹ́dìtì gbélé ọmọ ara gbélé ọmọ ara gbélé ìyàwó rẹ gan tọ́ba bẹ́ẹ̀ pé ọ̀pọ̀ ń gbé bàtì ọlọ́run ní kí mtn yóò ṣe. ọwọ́ adíbẹ̀ àlejò lẹ́tọ́ dáa jùlọ ti náwó lórí ìyàwó àtàwọn ọmọ ẹ̀. aláwo pé bọ́lá wa rí bẹ́ẹ̀ sọ́wọ́ ayẹ kéèyàn fẹ́yàwó àbí ọ̀yẹ kéèyàn fẹ́yàwó. ó là fà kan nínú àwọn àfà níbi sọ yí pé fáwọn láìlá àbùkí aláṣáàkì ní ìta. àwọn láìlá àbùkí aláṣáàkì ní ìsàrọ̀. àbájáde òkúlé láì èmi ẹ̀ la àbùkí aláṣà kí n sọ̀rọ̀. Àbá ni bí wọ́n bá ń sunkún bí pẹ́pẹ́ á ah, kí ló ṣẹlẹ̀ ah, ló kù àbá ló wò sunkún rẹ̀. Fọwọ́láhì la àbùkí aláṣà kí n sọ̀rọ̀. Wàlá kì í nà ولكنني أبكي على المتزوج àbáwọ̀ bàbá buhari ọmọ musa àbáwọ̀ ẹni tó mú máa sunkún rẹ̀ òun lẹ́yìn tí sọ pé ọjọ́ ìgbéyàwó mi kò sùn gan ọjọ́ ìgbéyàwó mi kò sùn méjì o kí ló mọ̀ tí wọ́n ká ìgbéyàwó. Tàbí wọ́n ti tù láàdẹ̀rí, àkàtà àtù wọ́n lámù sí, fàyà lẹ́yìn tàní, kọ́dí mi tù kọ́bùlà tàzáwùjì. Fọ́yà ara ìta ni kò ní ní ìtùkọ́ mú làǹtàǹtà wọ́n yìí. Àwọn àgbà pé àwọn ẹ̀kú díẹ̀ bàbá Buhari, mo níbẹ̀ bá fẹ́ parọ́ kọlọ̀ àbá ọjọ́ pé àwọn ẹ̀kú díẹ̀ ní wọ́n ń sọ yí pé tọ́tọ̀ wájú tù láàdìrí. tọ́tọ̀ wájú tù láàdìrí. àbá ni wọ́n fẹ́ ṣètò ìyàwó ṣùgbọ́n ní ọmọ. àfitá àti wọn là ń mú sí bẹ̀. ìyàwó tí mo fẹ́ bẹ̀ yóò kórè ikú bá dàbí yóò kórè ẹ bá mi. bàyá aláìsà ní eh, kọ́dírí ìtùkọ́mùlà tọ́tọ̀ wújí fọ́yà aláìsà ní kọ̀dí mi ìtùkọ́mùlà tọ́tọ̀ wújí. àbá wọ́n yẹ kí n kú gbọ́dọ̀ àwọn òbí tó pè ẹ̀ pé aláàrú àdìgbà. àwọn láàyè láàbù àbùkí aláìní òdàzà òun yìí. bàbá Buhari kí wọ́n lọ́wọ́ akẹ́ alága àdúró alága àbẹ̀rẹ̀ níbi ọ̀rọ̀ gbéyàwó ńgbà tó fẹ́ pé bí ni sí ni sí àwọn. tí ń dalérú ni pé àwọn àbá àtọ́yẹ kí wọ́n lò kó ń jọ ọ̀gbéyàwó kí wọ́n ṣàdúrà torí pé ẹlòmí ò gbéyàwó ìyàwó ni ó pa ẹlòmí ò lọ́kọ ọkọ ni ó pa ìkọ̀kan wọn ò sì ní mọ̀ tẹ́lẹ̀ wọn ò sì ní mọ̀ wọn ò sì mọ̀ jó bọ́pà ni kò ní ṣe kí wá ní ijó àbáwá dípò bí kejì kí ni ijó bọ́ yẹ ká máa jó tá bá fẹ́ ṣègbéyàwó a ṣègbéyàwó láàrin ọdún kan ó ti àwárí àwọn obìnrin ọlọ́mọ kan ọlọ́mọ méjì ọlọ́mọ kan ọlọ́mọ méjì wọ́n wá pọ̀ lọ láyé ṣé kádàrá ni àpapọ̀ ọ̀fà àfa wa ṣàlàyé fún wa àfa ní àwọn obìnrin gẹ́gẹ́ bá àgbẹ̀bí ṣe sọ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ gbéyàwó nu yín nǹkan bẹ́ẹ̀ ni kó wò alákọ̀ọ́kọ́ kó wò bóyá obìnrin yẹn lówó lọ tí ò ní ibi liability sí lọ́rùn ẹlẹ́ẹ̀kejì kó wò bóyá obìnrin yẹn ní ìran gidi ẹlẹ́ẹ̀kẹta kóhùn bóyá obìnrin yẹn ní ẹwà nítorí wípé kádàrá ni gbogbo ọkùnrin gbà láyé tá a bá ti fẹ́yàwó tó bá ń bímọ kìíní bàbá Buhari tí ń bímọ kejì tí ń bímọ kẹta adùn ti ìlà bí ń sọ fún pé tí Kùránì bá sọ ní ẹgbà Kùránì gbé àánú lórí ìfẹ́ Kùránì ní àánú ju ìfẹ́ lọ. ìfẹ́ là á ní ká tó fẹ́yàwó tá a bá wá fẹ́ tán bọ́ ti bá a jọ papọ̀ tá a bẹ̀rẹ̀ sí ṣe gbọ́pọ̀ àtòbìnrin ṣe ìfẹ́ ọmọ yòrò àánú àánú sẹ́kù pé bí bá wá lé lọ ní ìṣègùn yóò sì bẹ̀rẹ̀ àánú ju ìfẹ́ lọ. àbá wa ní adébíwá wa ní ètò dáa jù òlẹ́lẹ̀ kẹrin tó yẹ kó o wò òun náà ní ẹ̀sìn ṣé ọmọ tó o fẹ́ bẹ́ yìí ṣé ilé ẹlẹ́sìn ló ti jáde àbí ilé ẹlẹ́sìn ìwọ́nú méjèèjì ilé ẹlẹ́sìn ó ní gbogbo ilé tó bá ti jẹ́ pé obìnrin ní pàṣẹ ẹbẹ̀ ilé ẹlẹ́sìn ni tó bá jẹ́ pé obìnrin à inú ilé yìí ọ̀gá abẹ obìnrin ni ilé ẹlẹ́sìn ni tó o bá lọ fẹ́yàwó ń rúbẹ̀ ìgbéyàwó padà túká àti yóò ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó ẹ wá jẹ́ lọ́jọ́ fún ẹ wá jẹ́ sáré kà díẹ̀ nínú àwọn nǹkan tí àbá sọ fún wa kò ọmọ ojó lẹgbẹlẹ yà gbó. àbá wa sọ fún ọ. ìfọwọ́ tún máa yẹ́sọ̀ ìkan ṣàrí ọ̀kẹ́ ti bá ta ha tàlẹ́jọ́ ní òní ilẹ̀ alìbáàbí mọ́kọta ṣẹ́ra sọ̀bí àtúhọ́. àbá ìgbàgbọ́ bá fẹ́ fẹ́yàwó láyé ọmọdé ní kò fẹ́ wà arúgbó ká. sọ̀rọ̀ ìyá tún. ọmọ ẹgbẹ́ ni mò ń ṣe kí ni. àwọn ìyá wa délé bọ̀ wọ́n wàá wò pé táwọn ọ̀daràn bá bàbá Buhari. àbá ni tí ìbá fẹ́ fẹ́ ìyàwó kí ni kò fẹ́. ramadu ọ̀nà. ọmọ ké. Záàtùdí ni Záàlẹ̀hùn Adàmú. Ó ní pẹ̀lú àti pé ọmọdé tó dé wípé ẹ̀sìn rò pọ̀ mọ́ ìtọ́mọdé rẹ̀. láàrin àwọn adàbọ̀n. dẹ́kun afọ́tún mú mi àbá ọ̀sọ̀rọ̀ ẹ̀fọ́ wa tó bá bẹ́ fẹ́yàwó ọmọdé ni kò fẹ́ nítorí wípé kò tí ì kan rí tábà wá sọ wípé yóò gbé ọgbẹ́ kan tó ti gbẹ́ǹbì kan wá ti wá bá ọ.

Hànáànà táwọn náà. Abọ́lá rẹ̀ wọlé ìlú Látáǹkì Hànà. Látáǹkì Hànà. Ìnàní bá ìsọ̀lá àgbàdo rẹ̀. Hànáànà táwọn mọ̀ náà pẹ́pẹ́ àwọn mẹ́ta àwọn mẹ́ta àwọn mẹ́ta ta fẹ́ dá fún ìgbà mẹ́ta. bílẹ̀ nìdá ìṣọ̀lá ṣọ̀dá. mẹ́ta kẹ́kẹ́ nu mẹ́rẹ̀ta yìí. ànánẹ́ta ni. ànánẹ́ta obìnrin tó bá ọkọ rẹ̀ kú mọ̀tò. àbá. ànánẹ́ta. obìnrin tó ọkọ rẹ̀ bá kú mọ̀tò kí ni. mọ̀tò. ànánẹ́ta. obìnrin tó ti bímọ sí nìkan tọ́wọ́ akọ ọkọ tó bímọ fún lẹ̀ tọ́wọ́ sẹ́wọ̀ mọ̀fẹ́. mọ̀nàdà. ẹlẹ́kẹ̀ta obì onírèkú mọ̀fẹ́. sọ́bí àtò láti dílé. Jánàwó ọjà fún. Látàǹkì hànà. Látàǹkì hànà. Ìlànà ìgbà yìí sára sàtà. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ọ̀làwọ̀ àtùrà. Àwọn ọ̀rọ̀ bá ní hànà látàmànà ó ti yàlù ọ́. náà táǹkì hánà. ẹ̀yin ọkùnrin àwa kọjú sí àwọn obìnrin òní gbọ́n. ìyá ní sáà ìsàlá àṣàtà. àbáyọ̀ gbogbo èyí lẹ́yìn tó bá múra tó bá fẹ́ yàwó nù yín. ẹlẹ́fẹ̀ẹ́ mẹ́ta ẹlẹ́fẹ̀ẹ́ kanu mẹ́ta. mi náà ní sáà ìsàlá àṣàtà. ẹlẹ́fẹ̀ẹ́ obìnrin mẹ́ta kan bẹ́ẹ̀ mẹ́tẹ̀ẹ́ náà o. Anáànàtà. Obìnrin tó pẹ̀ kú ẹ̀ mọ̀tẹ̀. Anáànàtà. Obìnrin tó ti bí máa bì kan tọ́wọ́ akọ ọkọ rẹ̀ kó tó wá tẹ̀wọ̀ mọ̀tẹ̀. mànàná. ẹlẹ́ẹ̀kẹta obìnrin tí sọ lé fúnyẹ̀ tí sí èrò. ọ̀sẹ̀ ẹni aláwọ̀ àtúmọ̀. ìbá tó ń lọ sí sàhín fún ìṣẹ́rí ọkùnrin ti bá ta há. ìyáwá ìyáwá ẹgbẹ́ kí n tú kí n wá lọ ẹgbẹ́ n kí n tó máa lọ. látàkì ẹnà. lọ́kùn afá bàbá Buhari ẹ̀yọ̀ dákú mi kí n sàlàyé ìtumọ̀ rẹ̀ fún ọ. ẹni aláwọ̀ àtúmọ̀ ọ̀dọ̀ bàbá buhari ọmọ musa náà láti gbọ́ wípé ọ̀ràn ọ̀ràn gbogbo èèyàn ṣe é dá ọ̀rọ̀ omi ò ṣe é dá bẹ́ẹ̀ bá dára omi gbogbo táwọn yìí àwọn tó bẹ̀rẹ̀ ṣe buhari jù láyé àwọn obìnrin. gbogbo omi bá àwọn òpè buhari ní bọ ọmọ ẹ̀ṣá ọ̀nà kọ́dà ọlọ́run ló ṣàánú bàbá buhari ọmọ musa ọlọ́run òjò kan yóò ti dá ọ̀pọ̀lọpọ̀ lẹ́rú ṣùgbọ́n tó fà á tí òfin dàrú ni pé oh. ẹ̀ tí gbogbo àwọn obìnrin wá fẹ́ràn yín tó báyìí wà láì obìnrin yóò ti lé ọkùnrin yóò ti lé àwọn ìjáde torí yín. kọ́lá ìjọba bàtà wí bí òní ìgbàjúmọ́ rẹ̀ yóò sá pé Buhari ni fẹ́ rà. kí ló wá bá ìyá gbogbo ẹgbẹ́ bá fẹ́ bírú àfáwọn Buhari kó ní Allahu Akbar. Allahu Akbar. sẹ́bàárì ẹ̀ máa mú wọ́n ní pé ọlọ́run jẹ̀bi Buhari ẹ̀ sanwó àbẹ́ẹ̀ ní sanwó. àdúrà òsì rán àdúrà rán. ẹ bá fẹ́ Buhari kọ́ lọ eru tó ya Buhari ní kí Buhari ó tó yí báyìí. ọ̀nà wo ló tí ọmọ tẹnu rẹ̀ ọ̀tọ̀wọ̀ láyé ńgbà tẹnu ọkọ rẹ̀ ọ̀tọ̀wọ̀ lóyè. ọ̀nà wo ló tí ọ̀nà wo ọ̀nà wo ni ẹ lọ bèèrè Buhari ìyá ọmọ tí wọ́n wá sí ìyá wọn jẹ́ lónìí láti kí àwọn ọlọ́mọ irú olè ti yá ọmọ oṣù lọ fẹ́ gbẹ̀yà ọmọ gbogbo omi tí ọba jẹ ìyà lórí ọmọ kò sì sí ìkàkà tí ìyá ti ń wá ọkọ rẹ lọ ọlọ́wọ́ ayélujára rẹ bá ya wèrè mọ́ ọlọ́mọ ara mà máa mú mọ́ra torí ta tọkọmọ rẹ ọjà ọkọ rẹ náà ní náwó lórí yóò tó máa wá ni. obìnrin ní ìmọ̀ gbé ìgbàanú rẹ̀ lọ léwẹ̀ ní iṣẹ́ tó bá gbàgbé rẹ̀ tó bá ọkọ ti mú owó Buhari. àwọn máa kà pé ah, owó yìí sẹ́gbẹ́ kọ́ńtẹ́ náírà mẹ́rin ní bẹ́ẹ̀ ah, ọkọ wà pé bàbá ṣe pẹ̀lú ilé ìwà Ànánàtà. Obìnrin tọkọ rẹ̀ kú. Ẹ máa gbọ́ ìyẹn obìnrin. Ìdí tàbí ẹbí sáfà ti lámọ̀ sẹ̀. Ànánà obìnrin tọkọ rẹ̀ kú. Wàláhì tí èbá ti obìnrin tó bá ní mẹ́rin bàbá Buhari. Tọkọ obìnrin bá kú. Tọkùnrin mi ìwà sẹ̀. Ẹ wá jáde gẹ́gẹ́ bí àpèjúwe pé ọkọ tó kú yẹn twenty naira ní máa fún lójúmọ́ bàbá Buhari tọ́ba wá sí ọ̀pọ̀ bíi tí yorùbá fún ní two hundred naira lójúmọ́ nítorí pé ọlọ́run dá obìnrin lálẹ́ ìníṣẹ́ lọ́rùn yóò wá máa fi ọkọ tàkọ́kọ́ tó kú yóò bá wá sí ibú ètò ìjẹ̀fẹ́. èmi náà lè ṣe báyìí fún ikú ọkọ mi àkàmú lọ́fàá ọkọ rẹ̀ àkàmú òṣìṣẹ́ àbíkọ́ ìjẹ̀fẹ́. ànẹ́ẹ̀nẹ̀ àmọ́ gbogbo obìnrin tó bá ti wá jẹ́ wípé ọlọ́run ló mú ọkọ rẹ̀ sọ́dọ̀ tó sì kéré tó ti tí ò a jẹ́ pé ní tí ò fi rọ́kọ fẹ́ gbàdúrà pé kọ́ mú kó mu kó nú ọ̀wà kọ́ lọ mú ìrègùn kó mu kó nú wọ̀ yóò fi wá obìnrin tí ọkọ ẹ̀ bá kú nù. ẹlẹ́gbẹ̀bì obìnrin tó bímọ síbì kan tó tó wá lọ ní ọkọ mi. tó ní kọjá wípé ọkọ àkọ́kọ́. tó ti lọ sí ọkọ mi igbó lé lé ọkọ àkọ́kọ́ yóò lé lé ọkọ kejì èmi ẹlẹ́ẹ̀kejì lọ́sàmúra ńjọ́ kejì bàbá buhari ló ti ọkọ rẹ̀ pé ọmọ yín ọba ẹsẹ̀ fúrídọ́ọ̀mù ọkọ àmọ́ wò pé ah, ọmọ ń kẹtọ̀ ọ̀kọ́ sẹ̀ àlọ́ yín tí mo bí sílé ọkọ àárọ̀ àárọ̀ bọ́kùnrin bá wá yọ̀ǹda fún bọ́ bá dọ̀hún bó ti wù kómìnrin ó léṣe tó látàyàwó ọkùnrin jù bẹ́ẹ̀ lọ kálukú mọ tí máa ṣe fúyàwó rẹ̀ tó bá fẹ́ bínú tọ́ba fẹ́ gbà ṣàṣepọ̀ tóbìnrin yẹn ò gbà kálukú máa ń náà sẹ́mu fi tọ́ba délé ọkọ̀ àárọ̀ yóò ti lé láti lé ẹni bàbá tọ̀ ń bí kú olójú rẹ̀ yọba tó ṣe ẹ òun náà ní pé nípe rẹ̀ sẹ́kì kẹ̀kẹ́ ìyá ń sá yọjú sí lórí ọ̀rọ̀ ọmọ yìí òun rò pọ̀rọ̀ sọ fẹ́ ibi lọlẹ̀ wẹ̀sì yóò bọ́ ọ̀tẹ̀ yóò lọlẹ̀ ọjà bá ọkọ̀ sọ́wọ́ àbí ọjà mẹ́rin. ọjà ah. mẹ́rin. mẹ́mẹ́mẹ́ obìnrin kẹta obìnrin kẹta tá a fún àyà mẹ́fẹ́ olóbi tó dé pé ìrèkú ní máa ti kọ́kọ́ ìjọ tó fowó ọbẹ̀ fún owó ọbẹ̀ yóò tèrè kú fọ́kọ́ fọ́kọ́ ra sọ bọ́ra sọ fọ́kọ́ yóò tèrè kú bọ́jà pọ̀ lọ sẹ́wọ́ olé yóò tèrè kú pọ́sùn lóore pọ́lù tajíṣẹ́ yóò lóore pọ́lù jẹnẹrétọ̀ bàbá Buhari yóò gbé bàbá jàpọ̀ mẹ́sàn-án ni ẹ̀pá náà yẹ o.

ẹ má tàṣí ọkọ yín ẹni ẹlẹ́ẹ̀kejì má sọ bí ọkọ rẹ ṣe máa ń ṣe pẹ̀lú rẹ má sọ lójú obìnrin mi fọwọ́ fẹ́ kí lè yọ̀ dànù ẹlẹ́ẹ̀kẹta nítorí bá fọkọ ẹlẹ́ẹ̀kẹrin ìtọ́kọ bá ń fẹ́ máa ṣe ẹtọ́kọ bá ń pẹ́lẹ́ máa bá pẹ́lẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún òun ni wípé lọ gbà dájúdájú pé ọkọ mi ló ní mi tẹ̀lítẹ̀lí. tẹ̀lítẹ̀lí ooo. ọkọ mi ló ní mi ti fún tẹ̀tọ̀. ìfún tẹ̀tọ̀. ọkọ mi ló ní mi tẹ̀lí táwọn. ọkọ mi ló ní mi tẹ̀lítẹ̀lí. ọkọ mi ló ní mi ti fún tẹ̀tọ̀. ọkọ mi ló ní mi tẹ̀lí táwọn ọkọ mi ló ní mi tẹ̀lí táwọn ọkọ mi ló ní mi tẹ̀lí táwọn